ìfẹ́ lákọ́kọ́ fọ̀hún o fẹ́ni tó yàn pín rẹ ọ̀rọ̀ ìfẹ́ dàbí ìkarahun tìbí tí mo fi rawọ́ sílẹ̀ rí ìfẹ́ ní sẹ́bí méjì ń bọ̀ ọ̀rọ̀ ìfẹ́ ní yàn fóra. Everything this life is love. I've seen my true love. That is why I keep strong, no matter what I'm saying ọkàn mi máa sinmi lẹ́yẹ o my love lọ́ni tẹ̀mí fúnra o. ìfẹ́ lákọ́kọ́ fọ̀n o fẹ́ni tó yàn pín ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ dàbí ìkara ohun tí tí mo fi ra wọ́n sílẹ̀ rí ìfẹ́ ní sẹ́bí méjì gbọ́ ìfẹ́ ní ó yẹ kó mọ bí a padà sí i. ajá tó ń rí níyàn ọmọ nì tó bá dàjà tó wá ń gbọ́. àkẹ́yà tètè fúnra sí ọ̀rọ̀ lẹ́wù. nítorí ìfẹ́ kìjà ìbínú kì í o ìbẹ̀rẹ̀ láàrin ta ló mọ̀ pín. ìfẹ́ la kọ́kọ́ fọ̀hún fẹ́ni tó yàn ìpín rẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ dàbí ìkarahun tí ìtàn ìríra wọn sílẹ̀ rí ìfẹ́ ní sẹ́bí méjì ń bọ̀ ọ̀rọ̀ ìfẹ́ ní ìyàn fòórà. ẹni nọra ẹ̀ tó bú sẹ́kún ṣó yẹ ká kí pẹ̀lẹ́ o òun ṣe mí òun gbà mí o òun ṣe mí ọ̀hún gbà mí ẹ wà lágbọ̀ọ̀rọ̀ ọdún wọ́n gbọ̀ọ̀rọ̀ ọdún ọ́ ló bá dógún ló dáa pọ̀n láyé bá fún ni ní ìmọ̀ràn kágbé ò dáadáa ní kẹ́dá máa padà jẹ̀bi nìyàn ọ̀rọ̀ ìfẹ́ jù bá ṣe rò lọ fúnra ó lákọ̀ọ́kọ́ fọ̀wọ́n fẹ́ni tó yàn pín rẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ dàbí nǹkan rán títí tí kò fi rawọ́ sílẹ̀ rí ìfẹ́ ní sẹ́bí mẹ́rin bọ́ ọ̀rọ̀ ìfẹ́ ní. kódà bó ṣe ń ṣe yìí ṣá ó pè mí bọ̀t ó ń pè ìyàwó ẹ̀ ó ń pè Táyọ̀ náà torí ó máa ń pè òun. iṣẹ́ ni ah, mo ti gbọ́ o mo ti gbọ́. iṣẹ́ ń kọ́ ṣàlàáfíà ló wà ṣá ṣé kò sí anything. ok ok ó tiẹ̀ wá ń bí ó wà ń bí pẹ̀lú mi ó fẹ́ bá sọ̀rọ̀ okay okay okay yeah bọ́kọ soro. thank you mommy. hello baby how are you yeah i'm fine Pima n má What do you ìwọ́n tó yẹ kó eh, because to bá ti wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ bọ́ máa another planet ló wà yìí mọ́mí dẹ́rù pé ó máa wọn dẹ̀ mọ̀ pé agbára káká lèmi náà máa fi ń bá ẹ sọ̀rọ̀ ń gbà mí. okay baby kì í máa expect call ẹ all right love you ìyàwó dùn fún mọ́mi kò bẹ̀ wọ́n dáadáa ṣùgbọ́n mọ́mi. wẹ́ ọkọ mi mo ti ń gbọ́ mo gbọ́. okay wàá tún pè mí padà àní ẹ wí bẹ́ẹ̀ torí bó ṣe máa sọ pé wàá pè mí wàá pè mí nìyẹn tó ò ní pè mí wẹ́ mo ti gbọ́ ṣáà máa ṣe jẹ́jẹ́ máa ṣe jẹ́jẹ́ o kò ṣe ọkọ mi ok ọrùn yẹn má bínú sí ṣẹ́gun ní ah, ìbínú bó o tiẹ̀ pè mí tó bá tiẹ̀ ti ń pè ẹ́ inú mi máa máa dùn ní ká ṣáà máa gúrú torí ibi tó wà lọ́ọ̀ mi ìmọ̀ nǹkan tó ń ṣe lọ́ọ̀. a máa búwẹ̀ sí rere ní lágbára ọlọ́ọ̀ ẹ jẹ́ tètè lọ́ba yín wo oúnjẹ tí mo máa ń ṣe kó má lọ jóná. ok. ẹ má mi sì jù mọ. ìfẹ́ la fún o fẹ́ni tó yàn pín rẹ ọ̀rọ̀ ìfẹ́ dàbí nǹkan ara ohun ti ìgbín tí wọ́n fi ń ráwọ́n sílẹ̀ rí ìfẹ́ ní sẹ́bí méjì pọ̀ ọ̀rọ̀ ìfẹ́ ní ọ̀pọ̀ ra lè sọ fún kọ́mọ gbàgbọ́ torí lọ́sẹ̀ tó kọjá ìṣe ló nílé wá tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ wò ẹ wò ká ló gba lálẹ́ àná ni kò ní rí báyìí torí ọlọ́run ẹ má bínú mọ́ ṣé láwọn ọmọ ọlọ́run jẹ́ ọkọ̀ tó gbọ́rọ̀ ni ojoojúmọ́ mo máa sọ tí màá fi sí bá mú ìgbàlẹ́ tó bá ń ká ẹ má bínú mọ́ àlejò ńlá ni mo rí yìí o ah, ah, ah, Mommy, mommy. ẹ káàsán ma yes ma yes ma. Ah, èyí táyọ̀ nǹkan. Ah, eh. ìsìn ló jáde ló jáde ń sìn yìí. mo ti ń pe nọ́mbẹ̀ soup shop ló ń sọ fún mi mo dẹ̀ fẹ́ rí o. kò síná lórí fóònù ẹ bóyá òun náà ló lọ ló lọ ṣáàjì kò ní pẹ́ dé. anyway tó bá dé ẹ sọ fún pé mo fẹ́ rí. ó máa jíṣẹ́ àjíṣe ṣe ẹ ṣe ẹkú tọ́jú wa o ẹ ṣe ẹpẹ́ fún wa o. mọ́mí ẹ jẹ́ kí n ṣe yín lálejò. Ah, ẹ má ṣe ìyọnu. Ah, mọ́mí mọ́mí ẹ jẹ́ kí n ṣe yín lálejò. ẹ má wọrí. ẹ bọ̀dá mi ìwọ dúró kí n mú nǹkan àlejò wá fún wọn. Ah, ẹ má ṣe ìyọnu mà ẹ má ṣe ìyọnu mà ẹ ṣe gan mà. ẹ ṣe a tún máa yọ sí i. ẹ ṣe máa o. kẹ bá mi kí èyí táyọ̀ tó bá dé. màá jíṣẹ́ ẹ ṣe máa o ẹ ṣe o. àwọn ọ̀rẹ́ wò ó má jẹ́ kí n rí àwọn ọ̀rẹ́ kọ̀rẹ́ yẹn má jẹ́ kí n rí wọn bìbá ẹ̀ mọ́ o ah, ah, níjọ́ wo ni mo ṣe ṣé àyè náà. mo máa mọ ah, ó ń ṣe fọ́ọ̀tì nípa jókòó sí ibà tó ṣe àjà. wo bá ṣe bá ṣe àjẹ fún mi ó ní kò ṣe fọ́ọ̀tì ẹ ọ̀tọ̀ náà ló máa kó wọn wá tó máa mú gbogbo oúnjẹ tó máa jẹ ẹ ní sanwó mi ìfẹ́ rí kankan nu wọ́n bì mọ́ o mi ìfẹ́ rí kankan mọ́. ẹ kúlé ọkọ mi káàbọ̀ kí ló tún ṣe. bá a sọ yìí tó ń jò tọrọ àwọn olórí burúkú ọmọ tí mo ní kó má má bá rìn àwọn ló ń bá rìn. wo bá ṣe bá ṣe àjẹ fún mi wo ìyàwó mo ṣì kàn mami bo mi ò expect pé kẹ́ máa bínú torí nǹkan tí ò yẹ kó máa tó. lẹ́nu sóun jàre instead tó yẹ kó máa bẹ mọ́ mi o tún o tún o tún sọ jati, lẹ́nu are you normal. o bó ṣe kán ṣí ẹ̀ náà. wọ́n tí mi kún ṣe. ọkọ mi màmí káàbọ̀ iye ọkọ ẹ mà wá bí. iye ọkọ mi. ó lóun pe nọ́mbà ẹ ṣùsọf ló sọ. ẹ ṣàrí pé kò sí iná mo lọ ṣáàjì ní the other street ń bẹ́ẹ̀ ni. ó tiẹ̀ jókòó díẹ̀ pé bóyá o máa dé ah, níbo lọ́la àwọn lọ fún yín. ẹ ó ní kò wá rí òun lé. mami ẹ jẹ́ kí n sáré lọ. àmá ti lọ wá jẹun. mami mo ti yó tí wàá ti dé màá jẹ ẹ jẹ́ kí n sáré lọ bá àwọn ẹ̀wù. ìfẹ́ la kọ́kọ́ fọ̀n wọ́n fẹ́ni tó yàn pín rẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ dàbí nǹkan ohun tí ibi ìra wọn sílẹ̀ rí ọ wá tí fẹ́ ṣe sí báyìí. ọ̀rẹ́ mi ọlọ́run pàpọ̀ mọ́mọ́ fi yọkọ yẹn jíǹkì mi mà ní ọlọ́run rí yọkọ yẹn lẹ̀ kó fi ṣàánú èmi àtàwọn ẹbí mi ni tí n bá ń túlẹ̀ ayé mi wá ń jọ mi irú ìyọkọ bẹ́ẹ̀ ni mo fẹ́ kọ́ ló ṣe fún mi wọn lọ ti béèrè mi. ọmọ tó ṣẹlẹ̀ tó bá dọ̀la máa complete ọ̀rọ̀ yẹn ṣe gbọ́. ọ̀dẹ ló mọ̀ but ó máa fi ṣe dé kó tó lọ́lọ́kadà. ọlọ́kadà. ọlọ́kadà. Bóyá balẹ̀. Bóyá balẹ̀. Tó lé a máa ra lọ́la. Má gbọ́ ọ̀rọ̀ náà. ìjọba dé ti rí. Okay, all right. Oh my God. Eh, nǹkan tó wà ń bẹ̀ ṣẹ́gun ó mọ nǹkan tó máa ṣe fún mi nsìn sórí àwọn pictures yìí wà á wá kó wà kó lọ sí yàrá wa lé because ọmọ mi ò ní pẹ́ dé tó bá ti dé kò dẹ̀ ní pẹ́ ṣe wedding tó bá ti ṣe wedding ẹ̀ wọ́n pictures ẹ̀ náà lèmi náà máa tò sí bíbá yìí so bíbá yìí á look nice and good. bọ̀bọ́n mi ò fàìn àwọn ibà ẹ̀ náà. mo mọ mo mọ eléyìí ti hold ó ti hold táyà yẹn wé ní fún àbẹ̀ yẹn mo ṣe rí báyìí ó ti ń hó oh. èyí Táyọ̀ ọkọ mi you are welcome. Yes, ma'am mọ́mí wọ́n lẹ̀ ti bèrè mi ní ṣọ́ọ̀bù. bẹ́ẹ̀ ni mo dé ṣọ́ọ̀bù mo bèrè ẹ wọ́n lò sí lára mọ́mí ẹ ni mo rí mo dẹ̀ try láti pè ẹ lórí aago switch off ló ń sọ fún mi. wọ́n ti dáná ṣọ́ọ̀bù wa ní àníná mo ṣe lọ charge ẹ náà ní in the next street. ẹ má bínú. Ah, ok ṣé kò sí mọ́mí. Eh, ọkọ ẹ ló máa pè ó lóun máa dé ní next weekend <gasps> bẹ́ẹ̀ ni fúnra mọ́mí fúnra ò dẹ̀ sọ fún mi fún un máa dé o ó fẹ́ fi ṣe surprise fún ẹ ni in fact tó bá rí bí inú èmi náà ṣe dùn i'm so happy. ó wá mú nǹkan tí mo fẹ́ kó bá mi ṣe torí pé ó ní kí n bá wọn ṣe àwọn nǹkan kan and màá fẹ́ kémi àti ẹ̀ kájọ débì kan lọ́la ṣé a lè lọ lé ni. ó ti rẹ̀ mímì bá ní ká lọ lé ni. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ fáìn ó ti rẹ̀ yín gbogbo iṣẹ́ tẹ bá fẹ́ rán mi lé ni ẹ jẹ́ kí n lọ bá yín ṣe kẹ́yìn relax. má wọrí mi ì fẹ́ stress yẹn ṣe ti gbọ́ tó bá ti di ọ̀la dírẹ́bà àjọgbé wa lọ. mo wà okay for now mo ti ẹ̀ fẹ́ rest. ok ma ó ṣe ọkọ mi. oúnjẹ wo lẹ fẹ́ jẹ kí n sáré lọ bá yín ṣe. ah wẹ́ẹ́bẹ̀ ni tiẹ̀ rí ò ṣe má wo oríwọ́ náà tiẹ̀ lọ jókòó kò sinmi. ẹ ṣe ọkọ mi ìwọ ń tiẹ̀ ó yá lọ ṣe àwọn nǹkan tí mo ní kò ṣe. omi ẹyìn fílẹ̀ báyìí ó wọ òkè báyìí ah. tó báyìí ti ṣe wedding tí wọn adé máa kó picture tí wọn síbẹ̀. ok orí yẹn sọ máa lọ máa tún pè é. ok mo. Ah, ok wo torí bẹ́ẹ̀ ni mo ṣe ń palẹ̀ mọ́ o torí wúrà sọ pé tó ń bá ti dé òun máa ṣe wedding wa sí. thank you mọ̀mí thank you. ọlọ́pàá mi lágbára ọlọ́ ẹ máa ṣe orí ara yìí. I've seen my true love. That is why I keep strong, no matter what them say. Ọkàn mi máa sin nílé yẹn o, my love. Owó rà ti dé. Owó rà ti dé. Ah, Ọlọ́run ó olùkùtìdè olùmọdé ni next weekend. ọ̀rọ̀ àti next weekend àti ìsìn ó ti dé náà ní mo dúpẹ́ o ọlọ́run ò ṣe ọkọ mi àbò oríire oríire náà bá wa kalẹ̀ àbò oríire. ọba gèsì nínú mi ò ní kó ṣe. wà á bọ́kùnrin báyìí wà á bóbìnrin ẹ̀yìn mi báyìí ni màá fi pọ́n ọmọ ẹ̀ lágbára ọlọ́jọ́ bàbá ara yín dọ́jú ògbó mi. màmí nìkan lẹ́kọ̀ọ́ ń dì mọ́ látàrí mi kó wà ń bẹ̀rẹ̀ tẹ́ mi náà. ó gbọ́ ọkọ̀ ẹ ti jẹ́ fẹ́mi òpin rẹ ọ̀rọ̀ ìfẹ́ dàbí nǹkan ara ohun ti ìgbìn tí wọ́n fi ra wọ́n sílẹ̀ rí ìfẹ́ ní sẹ́bí méjì ń pọ̀ ọ̀rọ̀ ìfẹ́ ní ọ̀fọ̀wọ́ra. bá a bá ti ṣù má rìn rìn orúkọ òkú kó jà mọ́ kó lè wá. ó yẹ kẹ́ mọ̀ pé tí wọ́n bá ń jẹ́ kí n wá mi ò mọ̀ bóyá màá wá lè mọ̀ pé mi ń wò sábà mọ́ kí mẹ́ra nǹkan bọ̀ wọ́n jọ́ ọmọdé <laughs> ẹyọ ọkọ mi báwo ni nǹkan mọ́ mi nǹkan ọ àdúpẹ́ wa lọ́lá ń fà ọ̀rẹ́ mi àwọn níbo ló dà ṣe bó sọ pé ó ní ká wálé ni. ẹgbẹ́ tó sọ fún mi nìyẹn níbi ká wálé ni. èmi mo ní kẹ́ wá nílé lóòótọ́ àmọ́ orin ti change mo ń lọ sọ́dọ̀ ìyọkọ mi. èmi kọ́ ló ti lọ sọ́dọ̀ ìyọkọ ẹ̀. kí ló tó wàá dúró kó bá wa ṣeré díẹ̀. Ah tó bá ní egun ẹni máa jó tó bá ní kó jò mọ́ èèyàn múyàn sí i hmm. tó bá di ọ̀la máa sọ gbogbo nǹkan tá a fẹ́ sọ. ṣótán. ok o mo ti gbọ́ so o ní gist wa nǹkan tó fẹ́ lọ ṣe lọ́dọ̀ ìyá ọkọ ẹ̀. ok if you care to know ọkọ mi máa dé ní next week. Yes. Ah! so ìyá ọkọ mi wọ́n wá pè mí wípé kémi àti àwọn ká lọ gẹ̀ẹ́tì àwọn nǹkan oríṣiríṣi tí Fowórà máa délé bá ṣe ti gbọ́. tó bá jẹ́ yẹn ni àbí mm. náà mọ̀ ah, àbí èwo ni kí n gbọ́ o ah. ṣénu ti yọ ọkọ ni àbí tẹ̀yìn ọ̀rẹ́ tí mo yìí máa padà ah, rí lọ́la fiwálẹ̀ fiwálẹ̀ lọ bá wọn. dẹ́rẹ̀ mm. sọ tètè wá máa lọ. kẹ́ tó sọ tẹ́lẹ̀ tó bá dọ̀la máa sọ. máa fi ni àwọn fẹ́ jẹ. ẹ wọlé lọ bá máa mi ìyá yín náà. so kó má fi wálẹ̀. wàhálẹ̀ ẹ̀ pọ̀ oúnjẹ yìí náà ni. ṣẹ́gun sórí gbogbo ìdọ̀tí tó wà bíbáyìí mo sọ fún ẹ lálẹ́ àná kó bá mi sọ fún àwọn tó wà bí gbogbo nọ́ọ̀sẹ̀sì tán kó sí bíbáyìí kó bá mi kó kúrò because mi ìfẹ́ àwọn ìdọ̀tí yìí mọ́ mo dẹ̀ máa ń sọ mo ní mi èètì ẹ̀ mo èètì ẹ̀ wo gbogbo bí ìwé especially wo wo rag wo bẹ̀ yẹn. aláyé tó ń gbé ìbàyẹn ni mo ti ṣàlàyé fún ọkọ máa kó anything ìdọ̀tí sí ìbàyẹn mọ́ mo sọ fún lánàá yìí. tá a bá ti padà dé sí kó tún lọ bá kó lọ kan ẹ̀ kókó gbogbo nọ́ọ̀sẹ̀sì yẹn kókó kúrò ń bí Ah, mi ti ẹ̀fẹ̀ wòran tí wo bíbá yìí wo rag nílẹ̀ ńlẹ̀ wọ́n kò dọ̀tí ilé fún mi wo rag ah, ó ga o. wọ́n ah, mi máa bínú. mi binu? bínú bínú kẹ̀. Ah. àwọn mi. ee eh, báwo ni. pẹ̀lẹ́ o. àwọn mi. ọkọ ẹ kọ. ó wà máa wọ̀ mọ́. ok wo ó máa bá mi sọ fún ọkọ ẹ mi ìfẹ́ dọ̀tí nínú kọ́ńpáǹdì yìí mọ́. Okay àti pé ọmọ mi ń bọ̀ oh, ó máa dé yes ó máa dé ah. very soon torí ó ń bọ̀ wá ṣe ìyàwó ah, mo lè fẹ́ kí ilé kó ní tí wọ́n rí táyà yẹn gbé kúrò ńlẹ̀ mi fẹ́ rí ń bì báyìí kẹ́ mú kẹ́ lọ jùnú síta kó bá mi sọ fún un àti pé ìwọ ń tiẹ̀ mo mọ̀ ìpín láǹtì ẹ̀ wọn tí nǹkan kan lè wọ́ dé pẹ̀lú ṣé wọn ló máa supply wa fún gbogbo títa máa lò fún. oh really oh thank you ma torí pé mo mọ̀ yìí pé mo mọ̀ yìí pé òun run club tiẹ̀ so wàá jẹ àǹfààní yẹn. all right ma na ṣe tí wọn fẹ́ mú ọ ok take care ok ma ọjọ́ ọkọ ẹ o. ṣé kò kọ́ máa wù ú yá lọ́wọ́ yìí. ìfẹ́ ní sẹ́bí mẹ́kì mọ́ ìfẹ́ ní ìyọ̀fọ́ra òwúrà o. bẹ́ẹ̀dà ò bá mọ ohun tó yẹ mi so dùn now èyí Táyọ̀ ó ti wá rí ọkọ ẹ̀ nísìn ara ẹ̀ ti balẹ̀ èmi náà rí i pé inú ẹ ti dùn yàtọ̀. inú tí ẹnìkan ah! kan ló dùn inú tèmi gbọ̀ngàn ló tó. kí lẹ̀ ń sọ yìí ẹ̀rí tí mo ṣe ń pè láàárọ̀ lọ́sàn-án lálẹ́ mi mi ò kí ń nísìmí náà because ah, ẹ̀rù máa ń bà mí ni ó tó kẹ́rù bà mọ́mí ẹ̀yin náà rí ni because kò sóbìnrin gidi lọ́hùn yẹn obìnrin wo mo fẹ́ fẹ́ lọ́hùn ẹni tí mo dẹ̀ fọkàn sí rẹ̀ àárọ̀ ọ̀sán alẹ́ òwòrán ìní máa ń rò ṣẹ́ni gbogbo ìgbà tí òtútù máa ń mú ní nàìjíríà hmm. báwo ló ṣe ń cope because kò easy. ọ̀rẹ́ mi jẹ́ ntú láti gbà tẹ̀tẹ̀ lọ kò ṣẹ́ni tẹ̀. ṣé tí ń jowó ni. Ah, <laughs> ṣé kò tó kí n jowó ni ìwọ náà wò náà ah, wò náà ṣé kí n má jowó ni. in fact sori látìgbà tó ti lọ kó ń kúrò lọ́dọ̀ mi ń bì báyìí. Eh? yes ó máa mọ bí máa ṣe jẹun bí máa ṣe mu kí máa ṣe gbogbo ẹ̀ àwọn aṣọ mi ó máa kó jáde ó máa fọ̀ ọ́ ká ní pé kò ṣe dáadáa kó jẹ ọmọ kan tó wúlò tàbí ọmọ burúkú kan má ti gbẹ ẹ lágo pé wo eléyìí ò ń ṣe ọmọ o kó tètè ṣe kí ni kó wá ọmọ mi bọ̀ tí mo fọwọ́ sí gbogbo ara gan náà ni mo fi sí ẹ máa bá fẹ̀yìn lọ. mo tẹ trust yín tí o bá ń ṣọmọ gidi mo bẹ́ẹ̀ mi ní bá ń lé báyìí mo ṣe wà ẹ tí n bá ń padà mo láti mú nǹkan mi dání. Ah, ah. <laughs> ẹ máa mú lọ ẹ máa mú lọ. àmọ́ mi ẹ̀yin lẹ ẹ̀yin lẹ tọ́jú. Ah. because mo rọ́wọ́ tọ́jú yìí lára ẹ̀. ẹni kọ́ ọ tí oṣù mi ṣe ń gbé lálẹ́ yìí tí bá fọ́ dé pé mi ní owó kìkọ́ sí tó lè bọ́dọ̀ wá lẹ́tí máa ra ọ̀tún ẹ̀rọ àti oúnjẹ òun ò ní gba owó kọ̀ọ̀kan lọ́wọ́ yìí fún mi bá ṣe bẹ̀rẹ̀ fún ìfẹ́ ọjà kìkọ́ sí máa ní ọ̀rẹ́ ẹ ṣe. ẹ bá sọ̀rọ̀ tó ń gbọ́ bẹ́ẹ̀ tí èrò bá sọ̀rọ̀ ẹ̀ kò ṣe àwọn màálù ń pàṣẹ kí n tèmi èmi ń jáwájáma sọ̀rọ̀ náà tó ṣe ìdílé sọ̀rọ̀ tó lọ sára sí ẹ̀sìn rẹ̀ máa lọ bá wọ́n ṣe máa ṣàlàyé si bá tó bá parí ẹ̀ máa lọ ṣe màtágà tó kí ẹ̀ ní ẹ̀ ẹ̀ wọ́n á bẹ̀ tí kò sí pọ̀nà lẹ́yìn. All right, all right. Um, wá àti pé báyìí lẹ́ẹ̀kan wọ́n ora ó ti dé. àtúnláàrin mm. ah, kò tí tó wá ṣe kó mọ̀ kó mo ti wà rárá ló ti máa kọlẹ̀ kù. Ah, wọ́n ti mọ̀ á lọ sí mo àti débi. ah bí a kì í lọ kí mi yàrá wọ́n ti rí ra. báyìí mi ti rí mi ti rí. ah bí a kì í lọ kí o ìyẹn tí ilé ti ṣubú rà. láti dọ̀la. ọmọ kan tó sáré wá sí lórí mi náà pé ó ṣe wà ní sáyọ̀ kì í wà sáré wọ́n lè máa fi bẹ́ẹ̀tì wá sí láǹjì nígbà wọn rẹ adọ́kàn adọ́kàn mọ́ níbi lọ́mọ wa wá. tó tó tọ́ nìyẹn bọ̀ jẹ́ kó dàrú ẹ̀ lápẹ́ dàrú ẹ̀ láì máa rí ra ilé tó ṣújà àwọn. bẹ́ẹ̀ bá tẹ̀lé lọ́dọ̀ ìyá ẹ̀ máa fi jọ pa mí nígbà wọn ṣe ilé ẹ̀kọ́ ẹ̀sùn. ó ti rẹ̀ nìkan ṣe èrè jẹ́ sọ yẹn á lágbára díẹ̀ o torí èmi ò fi bẹ́ẹ̀ lẹ́ni tí mo lè sọ wípé mo máa mú aṣọ ńlá fún un níṣe ni ẹ̀ bá jẹ́ ká ṣe báyìí èyí tẹ̀yìn mú yẹn ìyẹn da ó wà òkè gan ṣùgbọ́n ẹ jẹ́ ká wà ká lọ sọ́jà ká lọ mú àǹkárá tó dáa tó jiná dáadáa èmi á wá pe kọ́lọ̀ báyìí kọ́lọ̀ gèlè màá pè fún gbogbo àwọn ọ̀rẹ́ mi níjọ́ yẹn ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ah, ah. èyí tẹ́ sọ yẹn rárá rárá rárá àǹkárá nípa ti ọmọ ti tèmi ah, ní ọjọ́ wedding ọmọ ti tèmi àǹkárá kì í ṣe agbo àǹkárá rárá rárá o ẹ gbọ́ iye aṣọ tí mo ní amú ni léèsì ńlá la mú a ní oní one fifty thousand a tún ní oní eighty five thousand. mo mọ ṣùgbọ́n gbà tí gbogbo ẹ rí bó ṣe rí yìí àwa tó jẹ́ pé ọjà mélòó la gbé kalẹ̀ àwọn tí mo fẹ́ mu fún náà wọn ò ní dá mi lóhùn mi léèyàn lẹ́yìn. kí la jọ wà fún. èyí tẹ́ bá fẹ́ nínú ẹ̀ òun ni kẹ́yìn sọ ẹ má sọ̀rọ̀ nípa owó o ṣé rí ti owó yẹn ẹ gbàgbé ẹ kí la jọ rẹ̀ fún kí la wà fún. ohun tẹ́ bá mọ̀ pé fẹ́ fún láṣọ. ẹ list orúkọ wọn jáde. tẹ́ bá ti list kẹjẹ kẹmí gbọ́ ì máa fún yín. ẹ máa kó aṣọ fún wa wọ́n máa fún yín ni ẹ fi tówó sílẹ̀ torí mo mọ bí pọ́ọ̀sì yín ṣe rí ṣe rí ìyàwó tí a fẹ́ ṣe yìí mo ti plan fún rẹpẹtẹ ṣe ti gbọ́. ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé ọlọ́run á ṣe wọ́n lọ́rẹ̀ẹ́ ara wọn báyìí kálẹ̀ o àjọ lájọṣe pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ọlọ́run ò ní fi yín sílẹ̀ o ẹ ṣé ẹ kú gbà gbogbo ẹ kú àdúró tì í. ṣé rí ẹ wá jẹ́ ká gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan ẹ ń sọ fún mi ń sìn pé ẹ nérò àwọn tẹjọ́ ń ṣẹgbẹ́ ńkọ́ tàbí ẹ kì í ṣẹgbẹ́ kankan ni cooperative tàbí àwọn ẹgbẹ́ oríṣiríṣi àti àwọn tẹjọ́ ń tajà yẹn. ọjà mélòó là ń tà tá a tún máa sọ pé à ń ṣe cooperative ọjà tá à ń tà ò tó nǹkan ibi tá a bá ti láǹṣẹ àwọn èèyàn tún máa já tọ́rọ́ kọ́bọ̀ mọ́ wa lára. ẹ̀yin ẹ má wọrí ẹ kọ list orúkọ wọn kẹ fún mi ṣé wàá rí nípa ti oúnjẹ yẹn at least ó yẹ kí màálù méjì kó tó yín. ẹ màálù méjì ah ẹyọ kọgán ti pọ̀ jù ẹyọ kan gan pọ̀ ní tèmi o plan tèmi ní mo ti sọ fún ketra àti ketra àti everything wọn á fún yín ní màálùú. yín má ah, wọrí torí mo mọ bẹ́ẹ̀ ṣe rí mo mọ bí pọ̀ sí yín ṣe rí for ah, now so lágbára ọlọ́run máa gbé gbogbo ẹ̀ ṣe ti gbọ́ ẹ má fi ẹ má ro ìrònú ò dáa o ẹ má ronú ṣé ní tẹ́ bá ti ń rí mi inú yín kò máa dùn ni. ìfẹ́ la kọ́kọ́ fọ̀n o fẹ́ni tó yàn pín rẹ ọ̀rọ̀ ìfẹ́ dàbí nǹkan ara ohun tìbí tí mo fi ráwọ́ sílẹ̀ rí ìfẹ́ ní sẹ́bí méjì ń bọ̀ ọ̀rọ̀ ìfẹ́ ní yàn fòórà. Everything this life is love. I've seen my true love. That is why I keep strong, no matter what I'm saying ọkàn mi máa sinmi lẹ́yẹ o my love òní tẹ̀mí fúnra wú. ìfẹ́ la kọ́kọ́ fọ̀hún o fẹ́ni tó yàn pín ìfẹ́ tọ̀yọ̀ ìfẹ́ dàbí kára ohun tí tí mo fi ra wọ́n sílẹ̀ rí ìfẹ́ ní sẹ́bí méjì ń bọ̀ ìfẹ́ ní ọ̀fọ̀ òra. bẹ́ẹ̀dà ò bá mọ ibi tó ń lọ ó yẹ kó mọ bí yá padà sí i. ajá tó ń rí níyàn ọmọ ni tó bá dàjà tó wá ń gbọ́ kéèyà tètè fúra sí ọ̀rọ̀ nítorí ìfẹ́ kìjà ìbínú ní ìdálẹ̀ ò ìbẹ̀rẹ̀ láàrin tá ló mọ̀ pín ìfẹ́ la kọ́kọ́ fọ̀n wò fẹ́ni tó yàn pín rẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ dàbí ìfarahun tí kì í tàbí ra wọn sílẹ̀ rí ìfẹ́ ní ah. sẹ́bí méjì ń bọ̀ ọ̀rọ̀ ìfẹ́ ní yàn fòrà. ẹni nọra ẹ̀ tó bú sẹ́kún ṣó yẹ ká kí ló ń bẹ̀ ọ́ bọ́ nísòro ṣé wọ́n nìkan ló dé ni ìyàwó ẹ̀ kan ṣé kò bẹ́ wà ní. bàbá lè dẹ́ni tí a máa pè é. mo ní ṣé ìyàwó ẹ̀ ò tẹ̀lé ẹ̀ wá ṣé wọ́n nìkan ló dé ni. sorry mi ìfẹ́ kó máa jẹ́ every time tí a bá máa ṣe fàájì ni mo gbọ́dọ̀ máa mú ìyàwó mi wá ah, ah. ṣé wọ́n pé ìyàwó tèmi ni ìyàwó tí Ọlọ́run yàn fún mi ni so. Mm -hmm gbogbo ìgbà tá a bá ń tí ṣe fàájì báyìí tí ẹ̀yin bá wá pẹ̀lú àwọn girlfriend yín uh-huh. kò ṣe gbà gbúdọ̀ máa mú wá because at a point ojú yín tó máa ń ṣáná bíi kinní yẹn kí ìfẹ́ kó máa máa fojú kan náà wo gbogbo wa so wọn pé mi mo ṣẹ̀ṣẹ̀ dé ni so mi ìfẹ́ kó ojú tó bá fi ń wò yín yẹn mi ìfẹ́ kó máa fi wò mí ẹ eh, ó ti yé yín náà èwo ni a eré iṣẹ́ tó wà. ṣé wọ́n bọ́ ẹ serious yẹ nǹkan tí mo sọ yé yín. o compulsory kì í mu wa ó ti yé yín mm. but the next time tàbá máa ríra ẹ máa wọrí <laughs> èmi àti ẹ la máa kọ́ dé ibà. wà dúró dúró dúró òun sọ sí pé ojú wa ń ṣáná ojú wa dàbí ojú olóró àbí kí ló tiẹ̀ pé náà ṣé nǹkan tó ń try láti sọ fún wa ń ni wípé ìyàwó ẹ kò trust wa tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni á jẹ́ pé ìyàwó ẹ kò trust wọn náà nìyẹn o o oh, trust me now èmi ò kàn fẹ́ kó máa fi ojú kan náà wo gbogbo wa ni ẹ eh, understand point mi. Hmm, òun kò fowó rà ẹ fẹ́ sọ fún mi pé àwọn ọ̀rẹ́ yóò wà responsible àbí. ikọ́ tí mo mí nǹkan nìyẹn wọ́n wà responsible ṣé o rí bó ṣe responsible ni èmi ò kàn fẹ́ mú ìyàwó mi wá bí ilé nìyẹn ó ti yẹ. no no no no fowó rà ẹni sùúrù ẹni sùúrù ṣé kò kí n ṣe pé ìyàwó ẹ ń sọ nǹkan kan tí ò dáńpa wa pé à ń ṣe ẹni tó yẹ kó máa bá rìn tó wàá fẹ́ sọ fún wa tó wàá fẹ́ bá kẹ because ṣáà kí n ṣe ẹni tó dùn bá rìn ni. má get me wrong ah ẹ̀yin náà lọ̀rẹ́ tí mo ní náà ẹ <laughs> eh, mo kàn jẹ́ kẹ́ máa mọ̀ pé àyè ìyàwó ọ̀tọ̀ gbogbo ìgbà kan ni màmá mú wá sáàrin ó ti yẹ. ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù àfi kó jọ pé àkàwé ọ̀rọ̀ lẹ́jọ́ ń ṣe òun fowó ra ṣorí nǹkan tó dálẹ̀ àkàwé ọ̀rọ̀ lásán ni kò láàárí ṣorí nǹkan tó dálẹ̀ nìsín. ojú kan la ẹ. ẹ̀wọ̀ ẹ̀ a sọ dùn wọ́n tó sábà mi rà wá mo fẹ́ gbà. Ah, mo ti sọ fún ẹ pé mo bá yín kó nǹkan wọ̀ but for mo fẹ́ kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ ṣe fàájì ìyàwó yìí that is kó wá join wa kájọ máa ṣe fàájì. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ok kí lè fẹ́ kó wá ṣe fún yín. wọ́n ṣàfẹ́ rí wọn. a kò fẹ́ rí wọn sójú. ok lólóòótọ́ ok mo ti gbọ́ sí tó bá wọlé pé wọn nìkan ló dára tó bá múra méjì. ó tiẹ̀ máa ń bọ̀ ó máa kú. ó tiẹ̀ ó tiẹ̀ wọ́n nìkan. Ah. hello my dear olórí à ń kí yín o à ń kí yín o. because òun ló ní kí n wá àtàárọ̀ mo ti wà ń bì ni mi èrè olóòfẹ́ gbé mi jáde ni mo ti wà ń bì ìgbà tí o dẹ̀ ti dé tíwọ náà dẹ̀ ti jókòó tó o ti rí máa lọ máa jíṣẹ́ fún wá ṣùgbọ́n ọkọ mi tẹ́ni má bínú ṣùgbọ́n kó bá kí mọ́ mi ẹ̀ o tẹ́ni tẹ́ni ó dàbọ̀ ah, látàárọ̀ owó rà ah, ah, ìyàwó mi. Ah wa ẹ káàbọ̀ ẹ lẹ̀ á. ó ti ẹ̀ dá dánwò àánú ẹ ló lọ. a jáde ni mo mi. ẹ jáde ẹ káàbọ̀ dẹ máa wá wò ó fowóra ló promise mi o ìpele ni òun fẹ́ gbé mi jáde òun fẹ́ gbé mi lọ ṣe shopping àtàárọ̀ mo ti wà níbí báyìí mo wá dúró mi ì rí mo tún ń pè é bẹ́ẹ̀ ló ló sọ fún mi pé mọ́mì mò ń bọ̀ bí mo ṣe ń pè é mọ́mì mò ń bọ̀ mọ́mì mò ń bọ̀ ló ń sọ dírẹ́bà mi gan ó tún ń pè mí pé ṣé kò máa gbé mi mo ní no kó má wàá gbé mi mo máa dúró títí fowórà máa fi dé ẹ wá dẹ́sìn ẹ̀ ń sọ́sìn pé ó gbé yín jáde ó tẹ̀ ti da. you looking good mommy. Oh, thank you my dear. Eh, owó bẹ́ẹ̀ pè mí yẹn traffic yẹn àmọ́ràn eh, àmọ́ drive lọ́wọ́ traffic yẹn pọ̀ ẹ̀yin bẹ́ẹ̀ wò ni o ti rẹ̀ mí gan ẹ má wọrí máa fix another day tí màá gbé yín jáde ṣùgbọ́n. o ò ní lè gbé mi jáde lénìí. okay ó ti dá kò sí problem. ọjọ́ mi wàá máa gbé mi jáde. Ah, bínú kẹ́ ẹ̀ a lè bínú sí wọn ẹ káàbọ̀ mọ́mí ẹ káàbọ̀. ẹ kúlẹ̀ mà. ẹ káàbọ̀ ẹ kú òde. ẹ bá wa rí ẹ wá jẹun mọ́mi. kí wá jẹun tàbí kí ló jáde láti ẹnu ẹ yìí. ó ṣe òṣè ó jẹ ẹran nà àfi kẹ́ máa kó ẹran jẹ bíi ti kọ̀lọ̀kọ̀lọ̀ ìyẹn ọbẹ̀ tí mo ẹ̀ṣẹ̀ sè láàárọ̀ yìí kí tó jáde lẹ́yìn ìyá ẹ̀tọ́ ọmọ lẹ́bẹ̀rẹ̀ sí kó jẹ. mọ́mí ẹ má bínú ṣú lẹ́sẹ̀ kan tí mo ń ṣe. ó béèrè lọ́wọ́ yẹ ẹbí kọ́ ni kò béèrè yẹn lọ́wọ́ ẹ. mọ́mí ṣé ìyá tí mo níjà tẹ́lẹ̀ mi èmi náà béèrè lọ́wọ́ ẹ pé ṣé o ṣẹ̀wọ̀n tẹ́lẹ̀ ni. kò yí mi ìtúrò wọn ṣe báyìí tẹ́lẹ̀. gbogbo ìtẹ́ ìṣe yẹn kò tiẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lé. ta lọ̀rẹ́ ẹ ojú yí ọ̀rẹ́ kúrò nínú kinní èmi ọ̀rẹ́ mi ń sọ̀rọ̀ ẹ o ojú tí mo dì yìí kí tó ń ní sọ̀rọ̀ two. bọ́lá ah, jáde. three ó yẹ kékeré ẹni kúrò nílẹ̀ ni àti yàtọ̀ ọmọ ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ẹ kóra yín dànù idiot. wọ́n mo fi báàgì wọn. báwo ni ilé bẹ̀rẹ̀ ọ̀yá wọ́n wọ́n kó iná ọwọ́ ẹ̀rẹ̀ kó wọnú lẹ́kọ̀ọ́ lọ gbé bàjẹ́ jáde fún lọ́gbẹ́ bàjẹ́ jáde fún. ẹ jọ torí ọkọ kí ló ṣẹlẹ̀. kọ́tì ẹ̀ ló lọ́ọ́ ṣe nǹkan tó ń ṣe ẹ̀yìn ẹ jẹ́ kí mi mọ̀ má tọrọ àforí. jẹ́ kó rí ẹ̀ kó pé jáde síta kẹ́ wọnú ilé yìí dáadáa mi ìfẹ́ rí yín mọ́ mi ìfẹ́ rí ẹsẹ̀ yín nínú ilé yìí mọ́ láti èní yìí lọ mo ní kẹ́ jáde mo ní kẹ́ jáde lulẹ̀ mi fọwọ́ ẹ jáde ẹkùnrin yìí jáde oṣù àti oṣù wọ́n kẹsẹ̀ lẹ́sẹ̀ wọ́n ń wo ẹran jẹ bí kọ̀lọ̀kọ̀lọ̀ ẹran tó máa pa yín oúnjẹ tó máa pa yín ẹ̀yin aláìní ròónú yìí. bẹ́ẹ̀dà ò bá mọ ibi tó ń lọ ó yẹ kó mọ bí yá padà sí i ajá tó ń rí níyàn ọmọ mi tó bá dàjà tó wá ń gbọ́. àti ìyá àtọmọ kẹ́yà tètè fúra sí ọ̀rẹ́ wù nítorí ìfẹ́ kìjà ìbínú kì dalẹ̀ o ìbẹ̀rẹ̀ láàrin ta ló mú pín. kí ni nǹkan tẹ fà tó yẹ pé ìyá ọkọ inú ni tó bẹ̀sẹ̀ sọ̀rọ̀ sí ṣe fi tì mí mú kò yé mi o. ọlọ́run ló ní kó má sí mi tó bá wà ní bóyá àwọn ọmọ ọba fi ṣe pàṣẹ. ìgbà ìtàn rẹ wọ́n ní ká fi wọ́n sílẹ̀ kó máa bá ti lọ. Yorùbá ní apá ò bá ṣe sọ, a máa ń pa lórí mi. Jẹ́ ká fi wọ́n sílẹ̀ kó máa bá ti lọ. Ó má nǹkan tí mo ṣe fún bàbá yìí suddenly ibi jíǹkì sí mi o àwọn tó ṣe pé tí bá béèrè kan lọ́wọ́ mọ́ wọn wọn ò jí kí n gbà kan lọ́wọ́ mọ́ wọn máa kó lé mi lọ́wọ́ ikú tí mo ṣe ni mi ò mọ and mo lọ́wọ́ kan mi I love Fowora I can't do without you wọ́n ní mi gbogbo tí mo lè ṣe. ọ̀pọ̀ ò ń ṣe nǹkan ìṣẹ̀ nìkan jẹ́ ká máa dúpẹ́ torí mi lè ní òfúra torí ká ní mo fúra ní ká máa dúpẹ́ pé kò tí ì sí ọ̀rọ̀ ìpè ẹ ti ṣèyàwó ń bẹ̀ tó bá ti jẹ́ pé ìṣèyàwó bóyá ń ṣe náà bá máa nà wá ní pàṣọ ní gbogbo ìgbà ṣùgbọ́n náà tó nífẹ̀ẹ́ mi tó ní mi ò ní fojú sunkún ọmọ ló ní ká má ìṣèyàwó tí mi ò dẹ̀ tún wá fura nígbà tó ti ná máa ṣe ní one fifty thousand tó ná mọ́ ní eighty five thousand àwọn ará fún mi àwọn atúrà fún gbogbo àwọn tó máa tẹ̀lé mi pẹ̀lú màálù méjì ó yẹ kí n ti fura ó yẹ kí kéétì mi kó ti tètè nà ń gbà yẹn pé à ah, ibi tá a fẹ́ kó sí ṣé kì í ṣe pàkúté mi kálẹ̀ ti ṣe ìgbéyàwó à ah, wọ́n máa sọ wá di ẹrú ni tó máa máa gbò wá bí ẹṣin. Yorùbá ní ọdún tó bá máa bá ní kárí ò kì í ṣe pin. Fi wọ́n sílẹ̀ jẹ́ kó máa bá ti. Àǹtí mi, gbogbo ilé ìtẹ̀ ṣe yóò lè ọkùnrin. Òun ni màámi ti sọ pé kẹ́ fi ẹni ilé. Bẹ́rẹ̀ sòrò sí mi, bí asójà lọ máa mú wá tó máa fọ́ máa nà án lé Kí ló ń ṣẹlẹ̀ yìí o? Tòmí kò yé mi ẹni tá a fẹ́ rí nígbà kan nìyọ ló wá di a ò fẹ́ rí mọ́ kí ló ń ṣẹlẹ̀ yìí o kò yé mi kò yẹ kọ̀rọ̀ ìfẹ́ kó dógùn kò yẹ kọ̀rọ̀ ìfẹ́ kó dógùn. ajá tó rí nìyọ ọmọ ni tó bá dàjà tó wá ń gbọ́ kéèyàn tètè fura sí ọ̀rọ̀ lẹ́wù nítorí ìfẹ́ kìjà ìbínú kì í dalẹ̀ o ìbẹ̀rẹ̀ láàrin ta ló mọ̀ pín. ìfẹ́ lákọ́kọ́ fọ̀wọ́ fẹ́ni tó yàn pín rẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ dàbí ìfarahun tí ìfira wọn sílẹ̀ rí ìfẹ́ ní sẹ́bí méjì pọ̀ ọ̀rọ̀ ìfẹ́ ní. ẹ ká sọ̀rọ̀. ẹ jọ kí lẹ fẹ́ o ta lẹ béèrè o. ta mo béèrè báwo mọ mi èmi ni ẹ rà mà. ìwọ ta ni mi ò mọ ẹ rí kí ló fẹ́. mọ mi ẹ mọ mi báwo èmi fowó ra ọkọ ọmọ yín. fowó ra ọkọ ọmọ tèmi ìwọ ń ṣọkọ ọmọ mi mi ò mọ ẹ rí ọmọ mi dẹ̀ ní kò mú ọkùnrin kan wálé pé ọkọ tí mo fẹ́ fẹ́ lélẹ́yìí mi mọ ẹ rí o nígbà tí ṣe mistake lèmi lè ṣe é mọ̀ náà mọ́ mi ṣé ìdá mi mọ̀ ni fowó rà. wo fowó rà àbí fòṣèrè àbí kí náà ń pè ẹ́ wo ojú mi dáadáa wo bí báyìí báyìí kò wo wájú kò wẹ̀yìn má jẹ́ kí n rí ẹsẹ̀ ń bì í mọ́ ọ má wá bí í mọ́ ọ. mọ́mí ṣé ẹ̀ ń ṣeré ni kí ni mo ṣe fún yín. kí ló ṣe má wá bí mọ́ má bèrè nǹkan tó ṣe tó bá pẹ́ jù mí bá pariwo lè lé ẹ. mọ́mí kí ló ṣẹlẹ̀ náà ṣé kò sí. Ah, ah. gbogbo ará àdúgbò ẹ gbà mí o ìwọ̀nba owó rọ́bọ tí mò ń tà. wọ́n ní kẹ́ lọ àwọn ẹni torí kò yé mi ẹni tá a fẹ́ rí nígbà kan nìyọ ló wá di a ò fẹ́ rí mọ́ kí ló ń ṣẹlẹ̀ yìí o kò yé mi kò yẹ kọ̀rọ̀ yìí fẹ́ kó dógún wọ́n ní kó má fẹ́ra wọn wọ́n ní kó má fẹ́ra wọn wọ́n ní kó má ṣe tìra wọn mọ́ wọ́n ní kó má fẹ́ra wọn ṣó ṣeé ṣe wọ́n ní kó má fẹ́ra wọn mọ́ òwe wọ́n ní kó má fẹ́ra wọn mọ́ ẹ dákun ṣó ṣeé ṣe àmọ́ ohun tó rọ̀ mọ́ pọ̀ wọ́n lọ síbi kan. bóná lọ. ṣé ẹ̀yin ladies ẹ ẹ gbọ́ nǹkan kan tẹ́lẹ̀. baking baking ṣé ẹ ti gbọ́ kọ̀ǹkúrò àti ìyàwó rẹ̀. ṣó wa ókè ó mọ̀ kí n kìlọ̀ fún ẹ yé máa dá sẹ́wọ̀n tí ó kù ẹ̀. ayàwó ìwé síbáwò. ẹ̀yin ladies kò ń ṣe pé fowórà ayàwó rẹ̀ ó kò wà psychologically unbalanced. ẹ psychology ọ̀nà psychology bèrè náà nìyẹn kí ló ṣe wọ́n gangan kí ló ṣe wọ́n. ẹ ṣe mọ̀ pé ó láìkí ìyàwó ẹ̀ gan so wọ́n ní little rift láàrin àwọn méjì ni ó dẹ̀ máa ṣètò you'll be fine ẹ má wọrí kò yá wọrí kò yí gẹ́ra ẹ jẹ kò yí gégi jẹ wọ́n ń bá sọ̀rọ̀ òun náà ń dáhùn kò wá stable ni. ibo lẹ wọn lọ sí báyìí. hospital náà là ń lọ. ọ̀dọ̀ ṣáà ẹ jẹ́ kí gbogbo àkójọ máa lọ náà. àbí jọ ń torí ọlọ́run kí ló tó lè bọ́ ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ àbí èyí táyọ̀ ti wá le ju ẹni tó lè bá sọ̀rọ̀ lọ. à ń tó rẹ ní báyìí ká má lè bára wa sọ̀tọ̀ ọ̀rọ̀ òtún ọ̀rọ̀ kò àmọ́ gbọ́dọ̀ bára wa sọ. wo ẹni tí ò bá lówó ẹni ò kí ń tọrọ ìwọ ń sìn madam mi èmi ń sìn àǹbẹ ọlọ́run ó tẹ̀mẹ́ pé nígbà mi ti bá a bá sọ̀rọ̀ ó máa ń gbòdì lára ẹ̀ ìwọ náà ló tó láti bá a sọ̀rọ̀. ẹ̀ẹ́ kí là ń sọ kí ló ń sọ èwo ni ìwọ madam yìí mo ní kò bẹ́yẹn sọ̀rọ̀ mo sọ pé mi madam ah, ó yẹ kí mi kó wa máa ṣọ́ra mi lára yín ẹ dẹ̀ rántí o condition tí bọ̀bọ̀ yẹn wà èyí táyọ̀ ló fà gbogbo wa la mọ̀ pé ìrònú èyí táyọ̀ ni ló jẹ́ kí bọ̀bọ̀ yẹn dàbẹ̀ kò ń ṣe pé òun bọ̀bọ̀ yẹn bẹ̀ so kí ló máa cost èyí táyọ̀ láti yọjú sí bọ̀bọ̀ yẹn lẹ́ẹ̀kan ṣoṣo kó tiẹ̀ lọ yọjú wò ẹ́ ẹni tí wọ́n bá fẹ́ yìí kì í dáná tí èyí táyọ̀ náà bá tẹnu bọ̀rọ̀ báyà máa wípé kò jẹ̀bi ẹ òun náà máa rọrọ sọ jẹ́ káwọn náà máa gbàgbé lébù tí wọ́n jàre àwọn ló mọ̀ ó mi mi dá sí i. ayé bèrè àbí mo lè tọ́ ọ. wọ́n ló dẹ̀ mọ́ yín ah, mi ní kọ́kún jésù sí i. tá a bá kí ń wí síbẹ̀ ká kú síbẹ̀. <laughs> nǹkan tó ń ṣe fún fowó ra ò dáa gbogbo yẹn ti lọ́ọ̀bẹ ju gbogbo wa tó ń wú yìí lọ kò yẹ kó o dánú bẹ́yìn. ti fẹ́ mo ti sọ fún ẹ kẹ́mi dágbọ́n wa tí a bá ju abẹ̀bẹ̀ sókè ní gbàgbà ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀ ṣé mi táwọn ẹbí fowó ra ọ̀fẹ́ rí mi ẹ̀ látàn èmi àti ìyá mi jọ nítorí ọlọ́run ẹni tá ò fẹ́ nílùú tó ń dárin tí ó bá wá dá orin náà àwọn olùfẹ́ bá jó mo béèrè lọ́wọ́ ẹ ni please just stop mi ìfẹ́ gbọ́ pọ̀rọ̀. ní sùúrù síbẹ̀síbẹ̀ dúró wọ́n bẹ sọ́ọ̀sì ń ká gidi borí bíi fàánù ibo gbogbo ìyá gbogbo gbogbo àwọn aráalé máa rò pé bóyá mo di ni o wọ́n máa rò pé bí àwọn wíkẹ́ẹ̀dì ni. fífẹ́ fi mí sílẹ̀ kò sí nǹkan tó lè dè mí àti ẹ̀pọ̀ mú for life ó ti di àfisẹ́yìn tegun fi ṣọ́ mo rò pé kó ti gbàgbé kíni every time ló máa ń sọ fún mi lè máa ń sọ pé stop ti fẹ́ mi ìfẹ́ ní ìkọ̀kan bá àwọn fámìlì wọn ṣe mọ́ just let me be. Eh. má sọ pé mi sọ fún ẹ because gbogbo èèyàn ti sọ pé o burú o wicked o wicked ọ̀rẹ́ mi. ó yẹ kó mọ bí yá padà sí i. ajá tó ń rí níyàn ọmọ mi tó bá wà ní ajá tó wá ń gbọ́ kéèyà tètè fúra sí ọ̀rọ̀ lẹ́wù nítorí ìfẹ́ kìjà ìbínú ni ìdálẹ̀ o ìbẹ̀rẹ̀ láàrin kí omi yẹn tó tán tàbí tó bá tán màá pè é ẹ tún lè fún mi ní mi. ṣé tí ẹ rí kó tó lomi yẹn tán ìyàtọ̀ máa wà lágbọ́rọ̀ lọ́hùn. àmín. àti pé a máa nídìí àti ṣe ètò àkànṣe àdúrà. àdúrà mú rẹ́dì mo kúkú ń gbà á. kó jẹ́ pé gbogbo ibi tó bá wà lára kọ́lọ́hún bì dànù ṣeré yìí tó ń bọ̀ kọ́lọ́hún dá dúró. ẹ máa wò kò rí báyìí tẹ́lẹ̀ o mo mọ̀ pé ọmọ olórí burúkú ọmọ òṣì ọmọ ìranù tí mo ní kó má fẹ́ yẹn òun ló wà nídìí ọ̀rọ̀ mi òun ló wà nídìí ọ̀rọ̀ ọmọ yìí òun ni torí kò yé mi mọ́ èyí táyọ̀ ló ń pariwo èyí táyọ̀ èyí táyọ̀. ìyá wa ẹ ṣe má jẹ́ a ronú bí ẹ má jẹ́ ká ronú bí kàfìrí torí pé kò sí èèyàn kan tó ní agbára àti ṣe nǹkan fọmọlàkejì ẹ láyé yìí tí ó bá sí mímọ̀ sí Ọlọ́run Ọlọ́run lè jẹ́ abẹ ẹ jẹ́ ká ṣàkànṣe àdúrà ẹ tàbá ti ṣe ẹ rí pé ogun kan máa yí padà. ẹ ṣe gan ni. Ah, ah, mọ́mì so ebi bá ilẹ̀ wà. mo sin àáfàá jáde ni. mọ́mí mo ti lọ wò yín nulẹ̀ náà mo ti ń wá látàárọ̀ um, ó rẹ̀ mí mo fẹ́ sùn so ẹ bá mi di èyí táyọ̀ mú ẹ bá mi tọ́jú ẹ dáadáa o tó ebi bá ń pa ẹkún lóúnjẹ oúnjẹ wà lórí tèbù ṣẹgbọ́n ẹ má bẹ ṣe èyí táyọ̀ lọ sọ níbi tó ti rà ni òṣèbí orúkọ ọmọ tí mo sọ fún yín tí mo ní kó má fẹ́ yẹn òun ló jẹ́ èyí táyọ̀ òun ló sọ bèbí di èyí táyọ̀ èyí táyọ̀ òye mi o. bẹ́ẹ̀ lọ rex kò gbèsè gbẹ́. ìgbà wọlé máa wọnú ilé mọ́ mi òun ló bọ̀ bóyá kẹtì ẹ̀kún sẹ́yìn. ẹ ti mú na àwọn gbogbo lọ síbú ọmọ mi ó yá ìgbé dání wọ́n mì. mo ti gbọ́ mo ti gbé dání ó yá máa wọlé lọ. ẹgbẹ́ dání kò gbọdọ̀ ṣubú. ẹ ti mú dáadáa mọ́ mi. máa wọlé lọ sẹ́ẹ̀ máa wọlé lọ. Ah, ah, ah, ẹ má ṣe bẹ́ẹ̀ mú mi. a ní kẹ́ gbé dání dáadáa dé ṣe fẹ́ kó ṣubú ni. máa gbé dání. ẹ gbé dání báyìí. mọ́mí wọ́n ní kẹ́ fọwọ́ tẹ́ǹdì wọ́n ní kẹ́ gbé dání dáadáa. ìfọwọ́ tẹ́ǹdì mo ti fọwọ́ síbi kan. mo ti mu mo ti gbé. mọ́mí ebi òwúrọ̀ pa. mo ti gbọ́ mo ti gbọ́. ẹ bá mi máa pàṣẹ bí o máa sọ. ẹ máa pàṣẹ àfà ẹgbà mi àfà ṣe ti rí nǹkan tá à ń ṣe sọ léléyìí o afa ẹ gbà mí o ẹ jẹ́ ìṣàánú mi ọmọ yẹn ti sọ di nǹkan mi ó ti sọ di dìdìrín kalẹ̀ fún mi mo ń gbọ́ yí àfa. ṣe àkànṣe àdúrà tí mo dárúkọ lẹ́ẹ̀kan aláti eh. ṣe kíákíá. mo rẹ́dì mo rẹ́dì láti ṣe. èyí táyọ̀. èyí táyọ̀ ló ń pè é ẹ ṣe àfa tètè gbé nǹkan tí mo sọ ní àfa ṣe ẹ wò ẹ ṣe gan ni màá pè yín. Ah! bóyá kí n lọ jùnú kò yé mi bóyá ti má jùnú bóyá rẹ̀ àtúbalẹ̀ torí kò yé mi mọ́ èyí tó ń pariwo èyí táyọ̀ èyí táyọ̀ èyí táyọ̀ ẹ àbí kí ni gbogbo eléyìí báyìí ọlọ́run máa ṣàánú mi o ọlọ́run ṣàánú mi ọlọ́run ṣàánú mi kí ni gbogbo eléyìí báyìí èyí táyọ̀ èyí táyọ̀ ló ń pariwo. ó sọ ohun bí ó sọ ohun dákun má fi bọ ọmọ mi o ó sọ ohun bí ó sọ ohun dákun má. Tutti on Ọmọ olóko gbé ọmọ olóko gbéra inside bottle agọgọ eh. inside sachet agọgọ òtútù ó wọnyí agọgọ ó wọnyí òtútù agọgọ inside bottle agọgọ eh. inside sachet agọgọ òtútù ó wọnyí agọgọ ó wọnyí òtútù agọgọ tọ̀nàtọ̀nà ó ti fẹ́ máa di lemọ́lemọ́ tọ̀nàtọ̀nà ó ti fẹ́ máa di lemọ́lemọ́ ṣáàkiri wo mẹ́ràn nírú oníkalọ̀kalọ̀ sónírú ẹmọta lẹkẹ sọmalẹ ẹmọta lẹkẹ sọmalẹ ẹmọta lẹkẹ sọmalẹ ẹmọta lẹkẹ sọmalẹ. sakara ma pọ́nbele ibala jubele pọ́nbele ibala lala alaba fresh tẹ̀sẹ̀ o bẹ ṣe lílẹ̀. isai bọ́tù agọ́gọ́ isai sachet agọ́gọ́ òtútù ó wọ̀nyí agọ́gọ́ ó wọ̀nyí òtútù agọ́gọ́ isai bọ́tù agọ́gọ́ isai sachet agọ́gọ́ òtútù ó wọ̀nyí agọ́gọ́ ó wọ̀nyí òtútù agọ́gọ́ mọ bẹ̀tà gbéra pàmò tó sọ gbéra bóyá màmá gbéra. láyé mi mi jẹ́ gọ̀kù kákólà mo já gọ̀gàn indomie mo jẹ́ mọ́mọ́ tẹ̀sínà mo jìyà mọ́ kí lọ́mọdé mọ́ oyin táyà covid bí ṣeré kó fi dín bọ́tù small format kill party. Hey, eh. hey, hey. inside bottle agọgọ eh? inside sachet agọgọ òtútù eh. ó látọ̀gọ̀ inside sachet látọ̀gọ̀ òtútù ó wọ̀nyí látọ̀gọ̀ ó wọ̀nyí òtútù látọ̀gọ̀. olùwé máa wé ẹ̀ṣọ́ náà wọlé ọmọ ọlọ́jà kẹṣọ́ máa mú kékeré wọ́n wọ́n wọ́n gbọ́ wọ́n wọ́n wọ́n yá jápa destiny tó kọ́ fún ìtàn kó jẹ sílẹ̀ ọmú tí ṣó fẹ́ fọ́ tiwẹ̀ ọtí ọlọ́tí rẹ̀ ọmú tí ṣó fẹ́ fọ́ tiwẹ̀ she dey show me love o i dey show dem love too dj dey show me love o alaba fresh o ọmọ bẹta agọgọ bàjẹ́ ní oníṣẹ́ sí agọgọ wáyé máa fashion parlour agọgọ. la kọ́kọ́ fọ̀n wò fẹ́ni tó yàn pín rẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ dàbí nǹkan ara ohun tí ìgbín tí mo fi ra wọ́n sílẹ̀ rí ìfẹ́ ní sẹ́bí méjì kọ́ ọ̀rọ̀ ìfẹ́ ní ìyọ̀ fowó rà kú. You might Oh, my head, it's okay. My dear, I'm better. All right. Oh, one word. Àkọ́kọ́ tẹ̀ ti bínú báyìí, wọ́n ti bínú, ìwọ ló kọ́ ọ̀sẹ̀ jẹ́ wọ́n nù. Tó bá tẹ̀ tó bá pè mí sí i, kó ń rà, kó ń rà, ṣé wọn ò ṣe é lè ṣe ṣá. Táyọ̀ wọ́n pẹ̀lú ìgbésẹ̀ ìgbésẹ̀ ìlú wọn bá ṣe ó ń bínú bó ṣe wà báyọ̀ tó tó ṣe ló lè lò mí ẹni nọra ẹ̀ bù sẹ́kùn ṣó yẹ ká pẹ̀lẹ́ o. òun ṣe mí ọ̀hún bá mi ọ̀ òun ṣe mí ọ̀hún bá mi ọ̀ ẹwà alágbọ̀rọ̀ ọdún wọ́n gbọ̀rọ̀ dùn ló bá dogun ló dáa pọ̀ láyé bá fún ni ní ìmọ̀ràn kágbé wò dáadáa ní kẹ́dá máa pa ẹ̀jẹ̀ mi. a máa ṣe ìsàlẹ̀ yìí báyìí a máa ṣe òkè a máa change paint ìsàlẹ̀ náà ibẹ̀ ẹgbẹ́ a máa change iná yìí. àtàbà change iná yìí máa fine máa ó mà dàbí lọ́ọ̀tù sáré ní Àbújá ìbàdàn Àbújá yìí. Eh, that's true. My fire, I'm in love with you. Ah, ah Mo ti bá àwọn tó ṣe náà sọ̀rọ̀. Káwọn náà ẹ̀rọ nígbò wà kó fún un. mana ikpe banye ekwe bia ìpìlẹ̀májẹ́ ẹ̀sẹ̀ ó ti ta lẹ́kẹ̀ẹ́ àwọn èèyàn máa mẹ́ òkè lọ́wọ́ ṣe. ọ̀rẹ́ olúgbò ẹ̀wọ̀n tẹ gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ kò tẹ̀ ṣe rọ́ọ̀ irú ọmọ lálejò ah fowóra fowóra. gbogbo kí ni ẹ ti wọ́ sí gan. ti mọ́mí ẹ̀ máa máa tì mọ́nu lé tì mọ́nu lé tì mọ́nu lé ọ̀gá o. Ah. àti ẹ̀gbọ́n kó gbélé lójó. ìyẹn ló wà ní gbọ́n mọ́ tẹ́lẹ̀. ẹ mo mo fẹ́ pé mílíọ̀nù ní ìṣèlú ohun tó yẹ kó lè tọ́jú ẹ̀kọ́ bí hospital mi. hospital kan o ah, àbí kó gbé lọ sí psychiatric ọgbà Ah, àbí tó máa gbé lọ ṣe ti ẹ̀rẹ́ mi ẹ̀ máa sọ fún mọ́mí ẹni láti gbọ́dọ̀ lọ. ẹ̀gbọ́n gbẹ́jọ́ mi dé ah, ọ̀rọ̀ mi rò. ìyóò tó rọ̀ náà. ọ̀rọ̀ náà rọrùn máa ń ká lára kí n sọ̀rọ̀ ṣe tiẹ̀ ọ̀gá um, kí làwọn akọ́kọ́ ṣe báyìí eh, èmi ò ní ó máa jí lọ sí kinní lọ́la mi. ok pé máa ti lọ sọ́dọ̀ àwọn. She won fifteen thousand. One hundred, one hundred, or only five hundred. Speedy. Yay. Speedy. Mama to mama. Àwọn èèyàn mi. <laughs> Ah, ah. Ìyàwó ẹ tó délé báyìí, ìyàwó ẹ rẹ̀. Wow, she's not bad. You're not bad either. Thank you. You're welcome. Speeding. Yes, kẹ̀. Ṣé ẹ̀ bínú jọ? Kí má bínú kẹ̀. Oh ah, mo bínú o bọ̀bọ́ yẹn wanted ni o ó gbá èho speed ó gbá mi ní etí mo bínú mo bínú o ẹ jọ ta ló wà bí àgì Oya! All right, ṣé wá ṣe tó? All right. jẹ́ ká kọ́kọ́ máa mú kúrò lẹ́mìí pé ayé kan àbí kankan ń ṣe. oògùn tí dókítà fún Fowórà ẹ make sure pé ẹ ń lò fún déédéé àwa náà àdákẹ́ àdúrà ìṣẹ́jú ìṣẹ́jú la fi ń ṣàdúrà ṣẹ́rí omi tá a gbé fún kó máa mú yẹn omi lásán ìwòsàn ni àtúnṣe Mozambique àtún aṣára sínú ẹ̀ ni ah, mo nígbàgbọ́n pé ara ẹ̀ máa yá kó máa gbádùn àfa ẹ̀dẹ̀ máa wò ó gbogbo oògùn tí dókítà fún mú kúkú ń lò fún àti pé ọ̀hún tó tẹ fún mi àti omi tẹ̀ ń fún mi kí n máa lò fún gbogbo ẹ̀ ni mò ń lò fún ó máa chẹ́ǹjì ó máa chẹ́ǹjì náà ni a wà lórí èmi dè nígbàgbọ́ pé ara ẹ̀ máa yá lágbára ọlọ́run. ṣe rí ìyá wa àwọn nǹkan kan wà tó jẹ́ ká mọ̀ nílé ayé táwa yìí o ìgbàgbọ́ àwa èèyàn ó ti máa ń kún jù lórí pé lágbájá ń ṣe mí tàmẹ̀dún ń ṣe mí bẹ́ẹ̀ kẹ̀ kò sí ẹni tó ní agbára àti ṣe anybody ju ọlọ́wọ́n bá láàlọ́ ṣẹ́rí ẹni tó bá bọ́ sí kọ̀rọ̀ kan tó bá ní ẹ òun jó nǹkan pọ̀ àbóhùn sàṣìyàn kan nǹkan ẹ wá ṣẹlẹ̀ ọlọ́run fẹ́ fi ṣe sábàbí ibú ni torí kò sí ẹni tó ní agbára àti ṣe èèyàn kankan àmọ́ nígbà táwọn bá ti níbẹ̀rù pé lágbájá ń ṣe mí o òun ló ń ṣe mí o bẹ́ẹ̀ ṣíṣe yẹn á dẹ̀ máa jẹ́bẹ̀ látara onítọ̀hún sí ẹni tó ń ṣe àmọ́ àwa náà nílé ayé yìí ọmọ ìwà mi tàbá ń wù ká máa ṣọ́ ẹ̀yìn torí nǹkan tá a bá ṣe níwájú báyìí ó máa ń padà wá bá wa lẹ́yìn o tá a dẹ̀ ní mọ̀ tó jẹ́ pé àdápadà ìwà tá a bá wù táwa ò mọ̀ nǹkan burúkú ló máa ń jẹ́ ó lè jẹ́ nǹkan míì ṣe wá ń sìn ìwà tá a ti wù nígbà kan nígbà kan rí òun ló padà affect wa táwa ò dẹ̀ mọ̀ tàbá máa parọ́ mọ́ pé lágbájá kan ló ń ṣe wá tàmẹ̀dù kan ló ń ṣe wá àmọ́ ní ti fowó rà o èmi á sọ fún yín pé ó máa gbádùn pẹ̀lú ògo Ọlọ́run ẹ ṣáà máa lògùn fún déédéé kẹ̀lẹ́ máa gbóhùn tàdé fún yín omi àdúrà táwọn fún yín. ta ni ẹ táyọ̀ tá à ń sọ̀rọ̀ ẹ̀ náà ni a máa ń pè àlàfo ní nìyí. ẹ jọ máa má bínú sí mi. mi ìbínú mi ìbínú ìwọ ni kò má bínú sí mi. ọlọ́pàá máa ṣe é. èyí táyọ̀ ẹni máa ń fẹ́ gèlè o lágbàáyé tásùn o ọmọ tó bá ti wá lógun ìrora ohun tá a ti di ẹ̀rọ ṣé olóhùn bá ní agbára. Eh, má bínú sí mi má bínú ẹ bá mi bẹ̀ afá ìjọ ẹ bá mi bẹ̀ kó má bínú. bíbẹ̀ bíi ti báwo yá wa ìdùnnú ló yẹ ká má dùn nígbà yẹwò ládé ká tún má bẹ̀ bẹ́ẹ̀. kí lẹ ṣe fún mọ́mì. Ah, èmi rò pé bóyá mo wùwà tí ò dá ń bá yẹn ni ẹ má bínú sí pé mi tó yẹ ojúmọ́ ẹjọ́. mo mi kí ló ṣẹlẹ̀. èmi gangan ló yẹ kí n bẹ̀ pé kó má bínú sí gbogbo nǹkan tí mo ti ṣe fún ẹ. mo fi ń kíkẹ́ ṣe kí akọ́gà tó dé òun lọ́gá ti dé yẹn sìn ẹ ṣáàjì àwọn àlọ́. ẹ rà sàmù ẹ rà sàmù báwo ni ẹ kúṣẹ́ o ẹ kúṣẹ́ o. engineer. Eh, kí ló ṣẹlẹ̀ pẹ̀lú pẹ́ńtà tí mo ní kọ́ ọkùnrin báyìí. yes sir kò sí problem lórí iṣẹ́ yẹn even mo ti pa àwọn táìlà yẹn immediately lọ́ba ti dé bá ti parí iṣẹ́ tí wọ́n báyìí àwọn pẹ́ńtà yẹn máa ṣiṣẹ́ lórí ẹ̀ mo ti fi mo yìí pé lánàá gan so everything is in order there is no problem sir. are you sure. i'm very sure sir. má gbàgbé nǹkan tí mo sọ fún ẹ mo sọ fún ẹ pé ilé tó ń wo yìí mo ní target lórí ẹ ó dẹ̀ ní ìjọ tí mo dá pé mo fẹ́ parí ẹ má jẹ́ kó jẹ́ o. láìláì kò ní yẹ sá. ẹnjìnìà nǹkan tó ń tàyè láti sọ́nsìn ipe between now and ending wọ́n ti parí painting wọ́n ti parí everything. everything is in order ma ẹ má worry ma. bí ọmọ mi ṣe sọ fún yín gẹ́lẹ́ ìyá èyí táyọ̀ àti èyí táyọ̀ wọ́n fẹ́ wà nínú ilé yìí wọ́n náà fẹ́ máa gbé ibi báyìí ṣàgbàrọ̀ lọ́hùn-ún by ending kò ti wà ókè. èmi ọmọ tí ó fẹ́ tó ṣe gbogbo ẹ̀ fún yín ni. Eh? yes èmi àtọmọ mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ah, àti ọlọ́run. kò ṣe é ṣe ọlọ́run á dúró tì ẹ́ èṣù ò ní yà wá ọ̀rẹ́ mi ah. ọ̀rẹ́ láti kékeré ó ṣe mo dúpẹ́. Eh? Ah, èmi nínú ilé báyìí ṣẹ́rí ibi tẹ́ ẹ wà yẹn mi ì fẹ́ rí yín bẹ̀ mọ́. ọ̀rẹ́ mi mi ì fẹ́ rí yín bẹ̀ mọ́. ọ̀rẹ́ mi láti kékeré. it's okay it's okay. ó ṣe òní dààmú ẹ ká lọ lé kí n fi àwọn ilé wọn ẹni sùn lẹni. látọjọ́ tí mo ti ń jìyà bọ̀ àṣeyà mi tó pin. Ah, ẹ rọra bẹ yẹn wọn. èmi èmi. ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹni lọ́ra ẹ̀ ló sẹ́ẹ̀kù tó yẹ ká kí pẹ̀lẹ́ o. òun ṣe mí ọ̀hún gbà mí o. òun ṣe mí ọ̀hún gbà mí o. ẹ wà lágbọ̀ àná yẹn mo lọ sí site ni mo lọ wo one or two things tó ń ṣe níbẹ̀ ni. àmọ́ ah, mi ẹ tún tún kọ́lé mi ẹ̀ sọ. kí dẹ̀ wá ṣe bẹ́ẹ̀ o kì í ṣe bẹ́ẹ̀ lóòótọ́ èmi ni mò ń kọ èmi tún kọ because Fowórà ó ń kọ fún ìyá ìyàwó àti ìyàwó ẹ̀ ni. bọ̀dá Fowórà ń kọ́lé fún ìyá ìyàwó mi. ṣó ní nǹkan tó bá dé ni. mú mi ẹni tí wọn ti wed wọn ti ṣe wedding wọn ti fẹ́ra wọn sílé. very soon wọ́n máa ṣe wedding. dẹ̀ máa wá wò ó ṣó orí ìgbà tó máa bẹ̀rẹ̀ léyìí èmi ló fi porí ẹ̀ suddenly ló ní ká jẹ́ kí ìyá ìyàwó òun àti ìyàwó òun kan wà ń bẹ̀ because èmi náà rí bẹ́ẹ̀ yìí pé ó kù díẹ̀ káàtó fún ọ ni mo ṣe accept. mọ́mì mọ́mì mọ́mì ẹ fara mọ́ mọ́mì mo pé tí n complain pé wọ́n pè yín bíi tẹ́lẹ̀ mọ́ now wọ́n ti lọ kọ́lé fún ìyàwó wọn ilé tó fi porí yín ọ lọ fún ìyàwó wọn. Hmm? àgbàlagbà máa ní yín mo yẹ lè understand kan tí mò ń try láti sọ ẹ mọ̀ pé bí afọwọ́ra ìyàwó wọn àti ìyáyà wọn ló máa ń gbé jáde ẹ mọ̀ pé gbé yín jáde wọn ṣe ní ti fún yín mọ́ omi tó bá pẹ́ sí ọ máa mú ìyàwó wọn àti ìyáyà wọn lọ sábà tó máa gbàgbé yín ah! mo kọ kó lè rí bẹ́ẹ̀ láyé àti láyé mọ mi mọ mi njẹ mi kò tẹ̀mí kò tẹ̀mí sí pé mọ mi kí ni ìròṣèjú lásán mọ èmi náà ń wò ó because ìyá ọmọ yẹn ọ̀rẹ́ mi ni mo kàn ní ká help wọn ni abájọ tó ń ṣe gànlè gànlè lẹ́nujọ́ mẹ́ta yìí toró ti ń fẹ́ máa kápá sókè fún mi. o ṣe ọkọ mi ṣé o rí alátúnṣe mi ló máa máa túnṣe ara ẹ̀ fàgbélé gbọ́. mo dé o ẹ̀yin ìyá mi ò ṣòro mọ́ nìkan ẹ̀yin ajínigbé lálẹ́ ẹ̀fẹ̀ mo dé. ajá ńlá gbogbo dẹ lẹ́nu èsì abiru gọlọgọlọ ẹni ìyàmí mi tó wọlé ayé tó tó tó ikú lọ́jọ́ tó tó fẹ́ pẹ́jọ́ wọn ní kú òní pẹ́jọ́ ikú nítorí kíni wọn lábẹ́rẹ́ ń bẹ lọ́wọ́ ọjọ́ ìmọ̀nàmọ́ná ń bẹ látàlẹ́sẹ̀ àrùn ẹni tó nílé ayé wọn lójú ọjọ́ la ọjọ́ yín wọn lájẹ lọ́láyé àjẹ lọ́láyé àjẹ alọ́lọ́nà ikú lòlòdì ọ̀run ẹ̀ta tí wèrè ká ẹ̀jẹ̀ mi torí ta tí wèrè ló bí oyin akọ̀sùmọ̀gbà ló bílẹ̀ ilẹ̀ ló bí òkété ọ̀rọ̀ òkété bá balẹ̀ sọ báyìí ilẹ̀ gbọ́ ńgẹ̀lẹ́gún bá pẹ́gbẹ́ ẹ̀lẹ́gún jẹ́ òjò olóró bá kọ́rọ̀ olóró dáhùn mo pè yí ká ẹ̀jẹ̀ mi ní mèrè tẹ́lu mi ẹ dèrè gbogbo gbọ́ wọ́n gbogbo wí làwọn gbọ́ wọ́n ní kó fọkàn sórí ibi tó dé yìí ilé ikú rẹ o ibi ti jẹ́wọ́ àrùn ibi tí kú ti pọ̀ ọmọ tí ìyá rẹ̀ yọ wọn àyè padé bá kí ìyá mi ò ṣòro nígbà ọmọ ẹ àwọn kíkan irú rí bá kàn sí yín lásán eyín padé wọn ni kò nǹkan tí mo fẹ́ bàbá gẹ́gẹ́ bí mo ṣe ń ṣàlàyé fún yín lọ mi ì fẹ́ kí Fowórà kó fẹ́ yí Táyọ̀ mi ì fẹ́ kán pàdé mi ì fẹ́ kán ríra wọn mọ́ mi ì fẹ́ kán fẹ́ra wọn ẹ̀jẹ̀ ẹ̀jọ̀ bàbá ẹ ṣàánú mi ẹ gbà mí ọmọ burúkú lọmọ yẹn mi ti ẹ̀ fẹ́ rí mi ì fẹ́ kó wọn àtọmọ mi kán fẹ́ra wọn ẹ bá mi yà wọn. ọmọ tiẹ̀ ọkùnrin. ẹ ọkùnrin ni Fowórà wo lọmọ ti tèmi. èyí obìnrin ní jẹ́ èyí Táyọ̀. èyí Táyọ̀ ló ti mi ì fẹ́ kán fẹ́ra wọn. ọ wá fẹ́ káwọn méjèèjì fẹ́ra wọn mọ́. ṣàgbọ́ o gbogbo ẹ̀dùn ọkàn rẹ̀ náà lọ́tọ̀ fún yín yìí ó lọ́mọ ń fowó rà táyọ̀ obìnrin ni ó lóun ọ̀fẹ́ káwọn méjèèjì fẹ́ra wọn mọ́ ìgbákúgbá báyìí ni wọ́n gbábọ́ létí odò ìlùkulù báyìí ní kèrègbè méjì lura wọn lọ́nà odò àwọn méjèèjì báyìí kí ṣe papọ̀ mọ́ nítorí ọ̀sán àtòrú báyìí ń pàdé kó jẹ́ ní má rí gidi èso tó bá ti ọdún ojúde báyìí ẹgbẹgbẹ̀rún èyí táyọ̀ àti fowóra àwọn méjèèjì kan mọ̀ tó ṣe pọ̀ mọ́ bábájọ́ bá pàdé ara ọba kan mọ̀ lura. ìfẹ́ la kọ́kọ́ fọ̀n wò fẹ́ni tó yàn pín rẹ ọ̀rọ̀ ìfẹ́ dàbí nǹkan ara ó ti gbìn tí wọ́n fi ra wọ́n sílẹ̀ rí. nǹkan tí mo ń try láti sọ fún yín ṣé rí wúmà tá a mú wá sí bíbà yìí last time ta ní pé bíbà yìí ló máa máa gbé òun àti ọmọ ẹ̀ mi ìfẹ́ rí wọn ní bíbà yìí mọ́ o ẹ jọ̀ọ́ mi gbọ́dọ̀ rí o òun àti ọmọ ẹ̀ because mo gbọ́ yí pé láìpẹ́ yìí ó wá síbí báyìí tí máa gbọ́ pé wọ́n wá sí ibí báyìí tàbí mo rẹ́ni tó pè mí wípé wọ́n wá bí iṣẹ́ máa bọ́ lọ́wọ́ yín ah, ẹ jọ̀ọ́ tí ẹ bá fẹ́ kí iṣẹ́ kó bọ́ lọ́wọ́ yín tó bá ti dé bíbá ẹ bá mi lè jìnnà mi gbọ́dọ̀ rí wọn bíbá yìí mọ́ anything tẹ bá dẹ̀ fẹ́ ẹ máa pè mí èmi ni kẹ́ máa pè ẹ máa pè fowó rà mọ́ o anything i repeat tẹ bá fẹ́ èmi ni kẹ́ pè jẹ́ ti gbọ́ ajá tó rí nìyàn. but kí ni pé kí ni ikọ́ tí mo fẹ́ ni mo sọ yẹn that is final ṣe ti gbọ́ mo ti sọ fún yín o. nítorí ìfẹ́ kì í jà ibi ló ń wò ní ẹrú rọ́bìtì wò ní yẹn inú ẹ̀ ń dùn òṣì oh, wọ́n sílẹ̀kùn fún mi jọ let's go ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ dàbí ìtara wọn ti ìfira wọn sí bàbá ẹni kò sàtúnṣe. àwọn tá àwọn tọ́lọ́jẹ́ ni wọ́n ní kò sàtúnṣe ń bẹ̀. Ah, àtúnṣe láti wà àtúnṣe láti wà bàbá torí ìgbà tí mo wá sọ fún yín tí mo wá síbi tí mo wá sọ́dọ̀ yín ìgbẹ́ ọmọ mi fowó rà kò tọ́jú mi mọ́ bó ṣe ń tọ́jú mi tẹ́lẹ̀ gbà tó ti pàdé èyí táyọ̀ tó ti dé ó ti dé tó ti ń bọ́ èyí táyọ̀ ṣe gbogbo ọkọ tó yẹ kó máa ṣe fún mi èyí táyọ̀ àti yẹ́ ló ń ṣe fún mo dẹ̀ wá bá yín ìgbẹ́kẹ̀ ìjọkẹ́ bá mi yà wọ́n kọ́ má ríra wọn mọ́ ni mo sọ fún yín nísìnyí ọmọ yẹn ti ṣe bí ẹni tó ń ṣe gbọ́ngàn kan gbogbo ẹ̀dùn rẹ̀ bá àṣẹ́wọ̀n ti ẹ̀ gbádùn ah. ọ̀tà sọ́sẹ́ o síbórógbó òwò yáyà lọ́mọ ah. wíwọ ìbátan sọ́sẹ́ tó síbórógbó tó òwò yáyà lọ́mọ ṣé bí ọmọdún ṣètò bẹ̀mí ah. ó ní kí n bá wọn yà wọ́n ṣé wọ́n sọ fẹ́ mi pé ìfẹ́ wọn àtọ̀run ni. èmi ò mọ bàbá ìlú òyìnbó ló ti wá ó ti ṣe bẹ́ẹ̀ ni gbogbo bèbí ló gbé kiri kó lè máa tọ́jú mi dáadáa ni mo ṣe wá bá yín o mi yà pé kó má kó má ríra wọn mọ́ ikọ̀ mi lẹ́gbẹ̀ẹ́ mi lọ́wọ́ bàbá ikọ̀ mi bọ́ọ̀ bá jáde kúrò níbi tó wà yìí bọ́ọ̀ bá múnú bíbí ní bá gbé àkọ́tọ́ nílé ayé bí bọ́ọ̀ mi lulẹ̀ bọ́ọ̀ bá jáwé rẹ̀ ò ní ṣe é wò mọ́ àfọ́nàkọ́ jáde. bàbá ọjọ́ ṣe é yọ ọ̀dọ́. aláàbà yá wa ẹ̀yin bí ọmọ yín kò sẹ́ni tó máa bá yín dùn ún ṣé ẹ ẹ mọ̀ pé ìfẹ́ tí ọmọ máa ní sí ìyá ìfẹ́ òbí sọmọ ni ìfẹ́ tó máa wà láàárín òun àtolólùfẹ́ ìfẹ́ olólùfẹ́ ni ìfẹ́ méjì ni kò papọ̀ rárá kò kò fi kankan gbára wọn. ṣe rí pé ọ̀rọ̀ tí mo ṣẹ̀ṣẹ̀ sọ tó láì bẹ́ẹ̀ sí òun ló ṣẹlẹ̀ tèmi ò dẹ̀ mọ̀ pé nǹkan báyìí ṣẹlẹ̀ tí mo sì ń sọ fún yín láìpẹ́ yìí sí ń pé ọmọ ìwà tá à ń wù níwájú ńgbà mi ó ń padà bọ̀ wá bá wa lẹ́yìn tí mo sì sọ láìpẹ́ yìí ẹni tó mú òwú tó tú dání báyìí tó sọ pé òwú òwúwo ṣe bí wọn bá àkọ́ tó fẹ́ lò lòun dání ìyá wọn ẹ bí tí o gbọ́dọ̀ já sí. àfà ẹjẹ bá mi bẹ̀ kó má bínú kó dúró tì ẹ wo bó ṣe ń ṣe ń sìn ẹ wo ẹ wo ó ti jẹ́ǹjì. ìyá wa ju gbogbo ẹ lọ́nà àdúpẹ́ fọlọ́ torí tọ́lọ́hún bá ṣe báyìí kọ́ kí wàá fẹ́ bọ́lọ́hún fà. iṣẹ́ bàbá mi bẹ̀ kó má bínú sí mi ìfẹ́ la kọ́kọ́ fọ̀n wọn fẹ́ni tó yàn pín rẹ ọ̀rọ̀ ìfẹ́ dàbí karahun tìbí tí mo fi ráwọ́ sílẹ̀ rí ìfẹ́ ní sẹ́bí méjì ń bọ̀ ọ̀rọ̀ ìfẹ́ ní yàn fòórà. Everything in this life is love. I've seen my true love. That is why I keep strong, no matter what I'm saying. Ah, ọkàn mi máa sinmi lẹ́yẹ o my love ọ̀nì tẹ̀mí fúnra kú. ìfẹ́ la kọ́kọ́ fọ̀n o ìfẹ́ ni tó yàn pín ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ dàbí kára ohun tí tí mo fi ra wọ́n sílẹ̀ rí ìfẹ́ ní sẹ́bí méjì ń bọ̀ ọ̀rọ̀ ìfẹ́ ní. bẹ́ẹ̀dá ò bá mọ ibi tó ń lọ ó yẹ kó mọ bí yá padà sí i. ajá tó ń rí níyàn ọmọ nì tó bá dàjà tó wá ń gbọ́ kéèyàn tètè fúnra sí ọ̀rọ̀ lẹ́wù nítorí ìfẹ́ kìjà ìbínú kì í o ìbẹ̀rẹ̀ láàrin tá ló mú rẹ̀ la kọ́kọ́ fọ̀wọ́n fẹ́ni tó yàn pín rẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ dàbí karahun tí kì í fira wọn sílẹ̀ rí ìfẹ́ ní ah. sẹ́bí méjì ń ọ̀rọ̀ ìfẹ́ ah. ní yàn fòrà. ẹni nọra ẹ̀ tó bú sẹ́kún ṣó yẹ ká kí pẹ̀lẹ́ o òun ṣe mí ọ̀hún gbà mí o òun ṣe mí ọ̀hún gbà mí o ẹ wà lágbọ̀ọ̀rọ̀ ọdún wọ́n gbọ̀ọ̀rọ̀ ọ́ ló bá dogun ló dára pọ̀n láyé bá fún ni ní ìmọ̀ràn kágbé ò dáadáa ní kẹ́dá máa padà jẹ̀bi nìyọ ọ̀rọ̀ ìfẹ́ jù bá ṣe rò lọ ọ̀ ọ̀ ọ̀ fúnra o. ìfẹ́ lákọ́kọ́ fún wọn fẹ́ni tó yàn pín rẹ ọ̀rọ̀ ìfẹ́ dàbí nǹkan rọ ìfẹ́ jù bá ti lọ fi rawọ́ sílẹ̀ rí ìfẹ́ ní sẹ́bí méjì ń bọ̀ ọ̀rọ̀ ìfẹ́ ní ọ̀rọ̀ fòwúra.